fi nímọ̀. Eriwo ya eriwo ya ọmọ eriwo ya àyàgbọ́. ọ̀kadì òye ìfagbo olùtàdé dá ọ̀rọ̀ méjì fa ní. ifá pé ẹ̀mí olúwa wo o ifá pé gbogbo àwọn olóyè tí wọ́n wà lábẹ́ olúwa wo ifá pé gbogbo wọn náà ifá pé olúwo kò wọn jẹ̀pẹ́ ifá pé igba lé ifá ni yóò mọ lé ifá ni àwo lé ifá ni yóò mọ lé o ifá ni ọ̀sìn tí ó sìn ifá ni yóò mọ wá sìn ifá ní ìlú ọ̀yọ́ lápapọ̀ ifá ní kò ní bàjẹ́ ifá wa sọ̀rọ̀ ifá ní gbogbo ohun tó le lájọ awo ifá lá láti sìn ín lọ ifá ní gbogbo ẹ ti ṣe tán láti mọ dẹ̀rọ̀ báyìí ifá pé gbogbo òkùnrùn búlẹ̀ lé pátápátá ifá pé gbogbo wọn jẹ̀kọ wọn dìde ifá lẹ́sìn ọba ò jẹ̀kọ lójú bí dáa gbé dọ̀nà gún méjì ẹ ló bẹ́ẹ̀ gẹ̀ǹbá láwo tòun sẹnu rékì ifá ó ní ẹ̀gbọ́n gbogbo sọ̀rọ̀ lẹ̀ bẹ́ẹ̀ sí ó ní tútù làárọ̀ dẹ́ tútù làárọ̀ bàbà tútù làáròjé omi tó tútù ní ó tẹnu ẹja bọ́ dífá fún ọmọ làbá lọ ìgbó lómi tútù níyàwó ifá pé gbogbo awo pátápátá àti àwọn bàbá bàbá àti àwọn tó ń dàbẹ̀ ni pé wọ́n jọ máa wo ifá pé gbogbo tó ń kálukú wa bá ti ti láti sin yìí lọ ifá pé bire ni yóò mọ̀ já sí ifá lòun kìlọ̀ fún gbogbo awo pé ká má ṣèyèméjì o ifá pé ká sì mọ́ gbọ́kàn lé nǹkan míì ju òun fa lọ ifá pé òun fa náà lòun lè bá wa ṣe ẹ̀rí Ọ̀rúnmìlà lóró lómi tútù arẹwà obìnrin ni ó ló wù òun òun fẹ́ fẹ́ bóò ni yóò ṣe dáa bóò ni yóò ṣe dẹ̀rọ̀ wọ́n ní kọ́ mílà orúbọ wọ́n ní gbẹ̀yìn fífi olómi tútù pé kò ní dibi fún ọ̀mìlà gbogbo ẹbọ tẹ́ni kọ́ ọ̀mìlà oṣù gbogbo ẹ̀ ló ṣe ọ̀mìlà sì fi olómi tútù wọlé gbogbo kan máa bá tí ò ti dẹ̀rọ̀ nǹkan rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dẹ̀rọ̀ ọ̀mìlà ló wọn tẹ̀ bọ̀rú wọn láì tẹ̀ bọ̀rú àwọn onukọ́ mọ yẹn káwọ́ mọ bá yín fá ijó ní ń jó ayọ̀ níyọ̀ yíyàn wá wà wá ó bá yín fá ó ní tútù làárọ̀ dẹ́ tútù làárọ̀ rọ́bà omi tó tutù ní wọn tẹnu ẹja bá bá wọn lọ ìgbólómi tutù níyàwó ìsàyè ifá tutù jómi lọ ẹlàsọ ló gbólómi tutù níyàwó ayé ifá tutù jómi lọ ifá pé àní ìjà yìí náà lójú tí ọ̀nà ògùn méjì tó gbé ń sọ̀rọ̀ ifá dẹ̀ sọ pé gbogbo awo pátápátá ifá pé gbogbo tí ń dùn wá lọ́kàn ifá kó òun fani ká máa rò fún ifá pé ẹni tó fẹ́ kọ́lé ifá pé yóò rí ilé kọ́ ifá pé ẹni tí ń sunkún ẹṣin ifá pé yóò rí ẹṣin rà ifá pé pàápàá jùlọ bàbá wa tí wọ́n jẹ́ aṣíwájú tí wọ́n jẹ́ olúwawo ifá sọ pé òun fọ irí ẹṣin ifá pé ńgbà tí ó bá fi di òye àmọ́dún ifá pé ẹṣin wa ó tún ti lé sí i lójú gbọ́nràn ògùn méjì ṣe sọ ifá pé gbogbo àwọn awo náà ifá kún wòye kí ilére wa ifá kún wòye kó lé sí i ó ní bẹ́ẹ̀ gẹ́ńbà aláwo tòun sẹnu èkì ifá ó ní ojúgun lówó tán lọ́kọ̀ọ̀kùn ẹ̀yìn gbẹ́ndú ọ̀nà ìdúrà fọ́nrán ògùn bọ́tà lẹ́gbẹ̀ẹ́ jáládé rojú ogun ẹ̀rí ọ̀ràn ògùn nìyí ojú ogun tóun ń bọ́tà lẹ́gbẹ̀jáládé lọ yìí ibẹ̀ lè sùn báyìí ló ń dáfá sí wọn ní kọ́nàgùn orú bọ ifá pé kí bàbá olúwo pé kí bàbá gangan gó dẹ́bọ rú ifá pé òun ò jẹ́ kí á kó gbogbo awo òun ò jẹ́ kẹ́ kó wa jẹ̀pẹ́ ifá pé owó làá fi ṣe ayé irúmọlẹ̀ lòun ò ṣòwò fún yín wọn ní kí ọ̀ràngún wọn ní kó rúbọ pé ojú ogun tí ń bá ìtàlẹ́gbẹ̀jáládé lọ yìí kí titi ó lè bá a ṣe yàtọ̀ ń bẹ́ẹ̀ kó lè bá a ṣe rí ṣe ọ̀ràngún rúbọ nígbà wọn dé ojú ogun ojú ogun sàn wọn wọn fọkùnrin ṣèmú wọn fọbìnrin ṣèmú débi pé nígbà wọn délé gan èrè tí wọn rí ti pọ̀ jù ní bá pé èjì ọ̀ràngún sẹ́sù dúdú lọ́wọ́ àgbà ni ọ̀wá gbẹ̀sù dúdú gùn ọ̀wá gbẹ̀sù funfun gùn fá pé ẹni tó jẹ́ olúwo fá pé oore sọ ifá sọ pé òun ó kórè fún wa ijó ni ń ju ayọ̀ wọ́n yọ̀ wọ́n yìn àwa wà awó bá wọn yin fá ó ní ojúgun lówó tọkọkùn sẹ́yìn gbẹ́ndú fáfọ́n ògún bọ́tà lẹ́gbẹ̀ẹ́ jáládé rojú ogun ìjọ ọ̀gún gbẹ̀sìn dúdú gùn gbẹ̀sìn dúdú ọ̀ràngún gbẹ̀sìn funfun gùn gbẹ̀sìn funfun ọ̀ràngún gbẹ̀sìn pupa gùn gbẹ̀sìn pupa lójú ibi tí a gbé dọ̀ràngún méjì fádẹ̀ ní ká bọ odù ifá ní ká bọ òrìṣà odù odù ní gbogbo wa wo pátápátá odù lóhun ọ̀la gbogbo wa ó ní aṣọ ńlá ní ibo àgbàlagbà tójú ti mú dúwáfódú ọ̀bẹ̀lẹ́mẹ̀wá sáwọ́ ilé oníkọ̀sá ń jó ilé oníkọ̀sá gbóná pitikpiti ifá pé gbogbo wa pátápátá ifá pé kóńkálukú da odù bọ́nu lé rẹ̀ nítòdù bá gbà fá pé ká fi bọ odù odù sọ pé òun ó ṣe àpọ̀nsóore fún gbogbo awo ẹ̀rí oníkọ̀sà inú ilé òrójú òde ìlú rẹ̀ òtòrò oko dọrẹ òbódìlàbà wọn ń gbóhùn àṣẹ ni wọn ò gbóhùn onílé odò kéékèèké wẹ̀rù ràwé akérèmọdò kòǹgbẹ bò làwọn ò ti wá ṣe ní bá gbúròó odò ọbẹ wà pé awo ni ìmọ̀tún kéèyàn ṣe ifá dẹ̀ ní ká má fojú di obìn o ifá ló ń kìlọ̀ fún gbogbo àwọn ká má fojú di obìn ká má pè tí pé bò ní tobìn ṣe jẹ́ kí lobìn lè dá ṣe pàápàá nínú àjọ wa ifá pinnu tó bá yẹ káwọn obìn ọmọ ṣe ká má jẹ́ kán má ṣe ẹ̀rí oníkọ̀sà ó wò pé àwọn tí wọ́n jọ́pin wọ́n ti wá bóun sí ilé ayé òun kò rójú bóun lobìn ṣe wá fẹ́ ṣe ti tiẹ̀ kò mọ̀ pé ẹnu obìnrin gangan làṣẹ wà odò ọ̀bẹ lẹ́mẹ̀wà gbogbo tó ní kó ní kọ̀sà ó ṣe gbogbo ẹ̀ ló ṣe ilé oníkọ̀sà tí ò rojú ilé rẹ̀ bẹ́ẹ̀ sí ní rojú òdelu rẹ̀ tí ó tòrò òdelu rẹ̀ bẹ́ẹ̀ sí ní tòrò gbogbo nǹkan oníkọ̀sà gbogbo nǹkan rẹ̀ bẹ́ẹ̀ sí ní da ó lóun ọ̀tẹ̀ bọ̀rú wọn ni ọmọ tẹ̀ bọ̀rú kọ́mọ táwọn yẹn káwọ́ mọ yẹn fá ó ní bẹ́ẹ̀ gẹ́ǹbà aláwo tòun sẹ́nu rẹ̀ kì í fá ó ní aṣọ ńlá níbo àgbàlagbà tójú ti mú gáfódú ọ̀bẹ lẹ́mẹ̀wá níjọ́ ti sáré oníkọ̀sà níjọ́ oníkọ̀sà gbóná pitipiti ìyẹn ta ló sọ oníkọ̀sà dàlágé odò ọ̀bẹ lẹ́mẹ̀wá lọ́sọ̀ọ́ ní kọ́sà àdó ní gbogbo lọ́sọ̀ọ́ ní kọ́sà àdó ní ìṣẹ́gun ó dúró bẹ̀lẹ́ mẹ́wàá kọ́sà àdó ní lójú gbọ́nràn ògùn méjì ṣe ń sọ ifá yìí sọ pé gbogbo awo pátápátá ifá pé òun ó jẹ́ kí àyípadà rẹ̀ òun ó jẹ́ kó bá wa ifá pé kí àwọn aṣíwájú ifá pé kán rúbọ ifá pé òní jẹ́ ká síwájú ó dèrò ẹ̀yìn ifá pé àwọn èrò ẹ̀yìn náà ifá pé wọ́n jẹ́ wọ́n jẹ́ kí wọ́n di ara wájú lójú bí ọ̀nà gún méjì bó ṣe ń sọ ifá pé wọ́n bá ní ṣẹ́gun ifá pé wọ́n jẹ́ kọ́kàn wọ́n balẹ̀ ifá dẹ̀ pé àwa tá a jó lórí ifá pé ká gbà fúnra wa o ifá pé ká mọ́ dì ifá pé kí àwọn olóyè kán mọ́ dì ti olúwa wo ifá pé káwọn olóyè ọmọdé ti olúwawo ifá pé kí bàbá olúwawo náà sì ní ifá pé hàn náà kí bàbá ọmọ túbọ̀ sàkóyawó dáadáa ifá pé olórí ni wọ́n fá kún òní jẹ́ kí wọ́n dèrò ẹ̀yìn lójú bọ́n ọ̀gùn méjì ṣe ń sọ ẹ̀là mú òyìnbó rú ẹ̀là ẹ̀mú mi o. bàbá kò fún méjì ifá ní òun rí ire aya ifá lòun rí ọmọ níbi tá a ti rí òfún méjì ọ̀ràngún méjì ifá pé eré ayọ̀ ìlú ń rí fúnni ifá pé àtọmọwọ́ àtọmẹsẹ̀ ifá pọ́dún tá a ṣe lọ́nìí ifá pò ń gbà lọ́ wa ifá pò ń gbọdún lọ́ wa ifá pé kò ní pẹ́ni kọ̀ọ̀kan ifá sọ wípé ní ibi tá a ti dá ọ̀ràngún méjì ifá sọ pé kárú ẹbọ àtolórí àtẹlẹ́mù ifá pé kò ní pẹ́ni kọ̀ọ̀kan ifá kò ní pẹ́ni kọ̀ọ̀kan ifá pé lọ́dún ifá pé ó gòkè ìfá pé gbogbo rẹ̀ tó ti nà ó fá pé gbogbo rẹ̀ ni ó dé ṣe ń gbọ́ mi ìfá pé ni pé òun kí gbogbo wa nílọ̀ ká má finú obìnrin hmm. látọdún ìtí èdè mi ìfá pé ká má finú obìnrin ṣe ń gbọ́ mi ìfá pé a sì pàdé obìnrin kan yọ làlùwá ìfá pé obìnrin náà ìfá pé tó dé ìfá pé gbogbo wa rẹ̀ ìwà gbígbà pò ń nímọ̀ lẹ́kọ̀ọ́ ní gbogbo nǹkan jú ní lọ́ní ṣẹ́ ń gbọ́ mi ìfapòǹká wá kìlọ̀ fáwọn ìyàwó ẹni kí wọ́n mọ̀ ṣàfojúdi sí gbogbo obìnrin pé bóyá wọ́n rí ọkọ wọn o tí obìnrin kan wá wá tí ń wọlé tí ń wòde pẹ̀lú ọkọ kákìlọ̀ fápò ní jẹ́ bí ó ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan ìfapò ń sọ yìí pé ní ibi tá a ti rí ọ̀ràngún méjì ìfapò ń sọ yìí pé olórí òrùbọ gbogbo ọmọ ẹran lùpátá tọmọwọ́ tọmẹsẹ̀ àti gbogbo olóyè pátá ifá kéko ohun tí kálukú bá ní kó fi kún ẹbọ rú ifá pé òun ò ní já ríbi ifá pé ká sì kìlọ̀ fún àwọn ọmọ pé ká má finá ṣeré àníríjà ná ifá pa àníríjà ná ifá pé bí òní ṣẹlẹ̀ ní sí níbi tá a ti ọ̀ràn gún méjì ẹ rí bí ifá náà gbà tí gbé jẹ́bẹ̀ ifá ní bọ́jà bá tún tá a mọ́ lórí pàtẹ́pàtẹ́ a kà máa gbà sànkosànko lọ́jà akajibọ pẹnika òòlé akẹyẹlé olóńdó dífá fárabà pàtàkì njọ tí ń bẹ láàrin òsìrì tí ń bẹ láàrin ọ̀tọ̀ ẹbọ wọn ni kò ṣe ifá pé wọn bá ní ṣẹ́gun ọ̀tá àràbà pàtàkì ní àárín ọ̀tá lọ́wà ifá kẹ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá ifá pọ̀ ọgbà ayé fún wa ifá gbogbo àwọn tí ẹ jẹ́ ọlọ̀tẹ̀ tí ẹ ń dìtẹ̀ mọ́ṣẹ̀ṣe ifá gbogbo wọn pátá ló wọ́n ṣẹ́gun ifá ṣe ń wínú wọ́n ní káràbà pàtàkì wọ́n ní kó rúbọ ní wọ́n sì kàbọ̀ fá pàtàkì lọ́ba àdúrà bẹ̀rẹ̀ sí nígbà wọ́n ń wo kálàbà owó kò wò wọ́n ń wo kí babaláwo kú babaláwo kú ifá pẹ́fà ò ní parun lórí wa. ẹ̀yin awo náà ni babaláwo yìí fẹ́ fáwọn Elédùmarè ọba lọ́run ifá níbọjà bá tún ta mọ́ kó lórí pàtẹ́pàtẹ́ aka àwọn àgbà sànkòsànkò lọ́jà ẹ̀wìrì akájíbọ̀ pẹ̀nìsà òòlé akẹyẹlé olóńdó adífá bàbàlà pátá bàbà pàtàkì ìjọ tí ń bẹ láàrin òsì tí ń bẹ láàrin ọ̀tá wọn ní ọkàlà ńlẹ̀ bọ̀ ní kọ́ wá ṣe ọgbẹ́bọ̀ orúbọ ogbèrú òtèrú ǹjẹ́ kówó kówó o àràbọ̀ owó mọ́ ojú tìrókò kówó kówó ǹjẹ́ kókú kókú o òtòṣì òkú mọ́ ojú tọ̀ lọ́rọ̀ kókú ìfapá nìkan kò ní kú lójú ọ̀ràngún méjì ìfapẹ́ ẹ̀bọ ìfapẹ́ ní kábò ń rú ifá ní ó fún yinyin bí ẹni tó butu sẹ́nu ọ̀rẹ́ dòdòdò bí àgbẹ̀ ẹ̀yìn ó rí gbàǹlọ́dẹ gbàǹlọ́dẹ bí ìdí ìyàwó adífáfúnṣẹ̀ kí yọ̀ọ́ jọba àlẹ̀kẹ̀ nífẹ̀ẹ́ ifá kò ń sọ pé òun ṣe fẹ́ ká rúbọ bàṣẹ́bí ni ifá ní ká sọ gbangba gbangba ifá pé lórí ọ̀rọ̀ olú lórí ọlọ́bàdé ifá pé ń pé yọ́rọ̀ àlọ́rùn ifá pàwọn kan ń bẹ tí ń rìnà tí ọ̀tọ̀ ṣe ń gbọ́ mi ifá pé kí àwo awo ká sọ tó ti tọ́ àti bó ti yẹ ṣẹ́gi ni onífẹ́ lọ rè mú jọba àlẹ̀kẹ̀ nífẹ̀ ó ń lé jọba wọn ní yọ jọba o wọn ní kí gbogbo wọn rúbọ ifá pé ẹbọ yìí ó ti kan ọba kọba náà ká lọ rè sọ fún ọba tàbí ká lọ fẹ́ tó kù lò lórí ìlú kó lẹ́bọ kán rúbọ fún ìlú torí ẹ̀mí wọn wọn ní kí gbogbo ilẹ̀kẹ̀ tí wọ́n fẹ́ lọ rí ìjọba wọn lẹ́bọ ní kí wọ́n rù wọn kà bọ fún gbogbo wọn pátá ṣẹ́gi nìkan ló rúbọ babaláwo bá ṣe fá fún ṣẹ́gi nígbà tí ó tàbù ṣe gàrà tí ó tàbù ṣe gòdó ikú dé iná bá dé iná jó ó jó kùn ó jó kàn án ó wá dọ̀dọ̀ ṣẹ́gi nígbà tí ọ̀dọ́dọ̀ ẹ̀sẹ̀gì ṣẹ̀gì bẹ̀rẹ̀ sí tún ní dán sí ni nǹkan kò ṣe ifá pé bí ò ní ṣe wá. ifá ni ó fún yẹyẹ bí ẹni tó burú sẹ́nu ọ̀rẹ́ dòdòdò bí àgbẹ̀ ẹ̀yìn ó rí gbàǹlọ́dẹ gbàǹlọ́dẹ bí ìdí ìyàwó adífá fún sàgẹ́tì sọba àlẹ̀kẹ̀ nífẹ̀ẹ́ wọ́n ní wọ́n tẹ bọ́tẹ̀lù kọ́ wọn bá a ṣe kú iná jókun ó dì kàn iná jórèfé ọ̀dẹ fún ábà náà ká ṣẹ̀gì ṣẹ̀gì mà lọ́ba àlẹ̀kẹ̀ apá náà ò ní ṣẹ̀gì ká pápá ọ̀tá ò ní ká ni lójú ọ̀ràn gùn méjì ìfá pé ẹbọ Ifá pè ní káàbọ̀ orí Ifá ti kí ìwà abaláwo náà nílọ̀ ká sọ fún àwọn ìyàwó níbi awo ṣíṣe ọkọ wọn ká má sọ obìnrin pé bóyá obìnrin wá dọ̀ ọkọ wa wá ṣe fá pé ká wá máa sọ lọ́wọ́ ká máa sọ lẹ́sẹ̀ ní ìjà àrójú Ifá pẹ́ nìkan kò ní kú ká dẹ̀ rúbọ fún gbogbo àwọn obìnrin lójú abi tí ọ̀ràngún méjì Ifá pé ibi ò ní ṣẹlẹ̀ sí ni Ifá pé ibi tí àti rí ọ̀ràngún méjì Ifá pé ká mọ tó dù bá gbà ká lọ rí bọ odù odù ló gbòòjé ìbá ní ká lọ bọ odù odù lóun bá ní ṣẹ́gun bóun bá ní ṣẹ́gun kóun ó ṣeré fún ni ìfà ṣe wínú ìfà gbogbo àwọn aboyún pátá kí wọ́n fowó kẹ́bọ ìfà pé gbogbo ọmọ tí ń bọ̀ ọmọ ọ̀la ni ọmọ rẹ ni ṣe ń gbọ́ mi ìfà péré ìfà pé ọ̀jálẹ̀ fún ni lóbi tá a ti rí òfin méjì ìfà pé ò ní jẹ́ ká ríbi ìfà pé bí ò ní ṣẹlẹ̀ sí wa ìfà péré láàmú rí àbá tá a sọ ní láti tàmọ́dún o ẹ̀là ìbọ́rú ẹ̀là ìbọ́yè àgbéyà o àbí adéǹkan. orúkọ mi ni olóyè ìfarinu ìfàsọlá ọdẹjìmí tí mo jẹ akọ́dá owó ìjọba àbílẹ̀ olúyọ̀lé nílẹ̀ ìbàdàn a ṣe ètò ifá kìkì fún ọdún ifá gidan Ọ̀yọ́ òfún ọ̀ràngún méjì tí babaláwo pè ní òfún méjì ọjẹrẹ ẹdá sí. fini bá ṣe fini. Thank you ọ̀rẹ́wó àbámọ̀pá

òfún méje wọ́n ti gbogbo owó sàn owó kẹ́kọ̀ọ́ àti bàbá wa àtàwa náà. Ìjọba àlùfáà

ló lè dúró tì Gẹ́gẹ́ bí ìfàṣẹ sọ nínú ìtú ìlọ́wọ́ ọ̀tún. Ẹ̀bẹ̀ mi náà la kákò sí. Thank you.

gẹ́gẹ́ bí ẹlòmíì náà ṣe ń ṣàlẹ̀ fún èmi àti ẹ̀ka àjọ àràràgùnkà àṣọba tí ó dọ̀dọ̀ yànnayànna ó sì fa ẹṣu ọba ní kánsá

ọ̀pọ̀ ní ni ó gbé iṣu apá rẹ̀ ó gbé fún orí ní ni. báyìí ni orí ní ọba ẹ̀sìn náà ó sì kúrò lé orí ní ni ọba tiẹ̀ àwọn ọmọ ìdílé ọlé ṣe dáadáa ó ní ṣiṣẹ́ dáadáa. Hello, Amẹ́fà. Bẹ̀ẹ̀pẹ̀ mo wà lókè àgìlẹ́gbẹ̀ẹ́ ń pè ní.

mo rí ní irú ẹ̀kọ́ rẹ̀ lọ́dà ẹ̀kọ́ tí wọ́n rẹ̀ ẹ̀kọ́ wọ́n dà ó ẹ̀kọ́ èmi àti ẹ̀kọ́ ẹ̀kọ́ wọ́n dà ó nígbà ìgbà wọ́n dà ó kúrò níbí ẹ̀kọ́ èmi ó dà ó. Olè bẹ́ẹ̀ lọ. Olè bẹ́ẹ̀ lọ.